bismillah walhamdulillah wassalatu wassalamu ala rasulillah ikhwatal iman salamullahi alaikum wa rahmatuhu wa barakatuh adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run an bẹ Ọlọ́run kó bá ṣàlékún kádùkẹ́ fanuwa muhammad sallallahu ta'ala alaihi wasallam a mọ̀ pèrà wa sí àkíyèsí àwọn ìwà mímọ́ tọ́lọ́run ṣe ní ìlànà tí olùpèpè sójú ọ̀nà Ọlọ́run máa rìn tí ó jẹ́ ohun àmúyẹ àtàmúlò fún iṣẹ́ ọlọ́run ọba jíjẹ́ tá a bá ṣe àkíyèsí dáadáa a rí wípé kò sí nǹkan kan tọ́lọ́run pè lẹ́sìn tẹ́ni tọ́lọ́run fi rán sí wa tí í ṣe anábì Muhammad sallallahu alayhi sallam tí ò jù wá lọ níbẹ̀ kò sí nínú ẹ̀sìn kò sí nínú wà àti kó jápa náà bí jù wá lọ ń bẹ̀ ó mọ̀ ṣe jù wá lọ ó mọ̀ wí jù wá lọ ọlọ́run tún ṣe jù wá lọ ìdí nìyẹn tó fi jẹ́ wípé gbogbo táàmù mẹ́nubà yìí ọ̀dọ̀ ànábì náà láti máa mú ẹ̀rí ẹ̀ wá nínú alukurani kẹrim àti inú súnà ànábì sallallahu ta'ala àlùsọ́là tábà wo àwùjọ wa kìí ṣe gbogbo ẹni tó wí pé òun pèpè sójú ọ̀nà ọlọ́run ní pèpè sójú ọ̀nà ọlọ́run o hmm, kódà nígbà tí àwọn èèyàn kan ń kọ́mẹ́ǹtì ń jó ní kí n tún yà bàrà díẹ̀ wọ́n ní àwọn olóṣèlú kan ń pera wọn lólóṣèlú ni wọ́n ní olóṣèlú ni wọ́n olóṣèlú wọ́n ní bọ̀tí nígbà tí wọ́n pe àwọn olóṣèlú kò sí tá a fẹ́ ṣe sí bọ̀tí àwa mọ̀ pé olóṣèlú ó ní ọ̀pọ̀lọpọ̀ wọn bẹ́ẹ̀ kìí ṣe gbogbo olùpèpè sójú ọ̀nà ọlọ́run lolùpèpè o ní tó pèrè ẹ̀ nìyẹn o làwọn èèyàn fi ń bá pè bẹ́ẹ̀ o nítorí pé kò fìlànà pèpèjọ ànábì sallallahu alaihi wasallam ọlọ́run dákun ṣàánú wa ọ̀sàlékún àánú wa àtèmi tí mo ń sọ̀rọ̀ àti olùgbọ́ mi pátápátá ọlọ́run dákun àánú rẹ̀ fún wa o àkọ́kọ́ tí àkọ́kọ́ ní tí àkọ́kọ́ dì mú ni pé kólùpèpè sójú ọ̀nà ọlọ́run kó jẹ́ sọ́ọ̀dì kan fi da'wati òun ni àṣídìkù ṣé lóòótọ́ ni mo fẹ́ sọ́nà ṣé lóòótọ́ ni mo fẹ́ pèpè sọ́nà ọlọ́run sójú ọ̀nà ọlọ́run téèyàn bá skírìnì ara ẹ̀ tó bá jẹ́ pé ojú ọ̀nà ọlọ́run ló fẹ́ pèpè sí lódodo alhamdulillah ó lè bẹ̀rẹ̀ ẹsẹ̀ tó bá wò tó náà bá sì ti mọ̀ wípé ó ní nǹkan tí mo fẹ́ gbà níbẹ̀ mo fẹ́ fi pípèpè pé mo ń pèpè sójú ọ̀nà ọlọ́run ṣàtẹ̀gùn lọ́bẹ̀ ní wàláhì àbíkó náà yá wáṣẹ́ mi ṣe ọlọ́run jẹ́ ká mọ̀ pé kìí sọgbẹ́ni tó ṣe hájù ló ṣe hájù pẹ̀lú owó tọmọ èèyàn ná pẹ̀lú risk of life ọlọ́run jẹ́ ká mọ̀ ọlọ́run gan ló kọ́kọ́ dá àwọn kan padà lójú ọ̀nà hájù kìí ṣe pé wọn ò dé mọ́kà o àbí nígbà tí èèyàn sọ pé làbáìkì Allahumma làbáìkì táwọn màláíkà sọ pé lá làbáìkì wala sa'adaik you are minused you are not inclusive tó sínú àwọn tẹ́ tẹ́ jọ sún o náà ọlọ́run ló dá yẹn fún rẹ kí ló fà kò sí àsíríkù kò bọ́ àkọ́kọ́ ní táàmù bùkátà ni pé ká bọ́lọ̀hún sàdéhùn òdodo tá a bá fẹ́ pèpè sójú ọ̀nà ọlọ́run kì í sì ṣe pípèpè sójú ọ̀nà ọlọ́run nìkan gbogbo iṣẹ́ ni wàláhì gbogbo iṣẹ́ tó jẹ́ṣẹ́ ẹ̀sìn òun là ń bùkátà eléyìí tá a bá ti rí yẹn tó mọ́yán lórí àmọ́ wo èyí tí mo fẹ́ mọ mẹ́nu báyìí níwọ̀n bàbá tí kò bá ti gbà wá mọ́ àsídíkù òdodo tó bá jẹ́ pé mo fẹ́ ju lórí àwọn èèyàn èmi màá mọ̀ màá mọ̀ àfi kí n pa sẹ́yìn tì torí pé ọlọ́run gan fúnra ẹ̀ ní òun máínọ́ọ̀sì ẹ̀kọ́ òun sẹ́gbèsè ayé yẹn tó yá pé mo fẹ́ kí wọ́n máa sọ̀rọ̀ mi ní dáadáa kí wọ́n máa ròyìn kiri ní dáadáa pé a ìmọ̀nu àwọn èèyàn lè sọ téèyàn òro ọ̀tọ̀ lélẹ́yìn àmọ́ tẹ́ni tó fẹ́ pè kì gan bá ti ẹ́ pé n tó dì sọ́kàn nìyẹn fúnra ọlọ́run yóò máínọ́ọ̀sì àfáwà kan máa bá wa wí nílé kéwú a ní ẹlọ ìwà rí dọwọ́ yín o ìwà ọmọlúàbí dọwọ́ yín o torí kéwò lè pé yín láyé bọ́bà lọ kọ́sẹ́ lọ kọ́sẹ́ wọ́n ti mọ̀ pé àwọn tí kọ́sẹ́ báyìí ni wọ́n máa hùwà báwọn wàláhì làdí àfáwà kan nínú àwọn àfáà ni mo sọ bẹ́ẹ̀ wọ́n ti mọ̀ mọ̀ wọ́n àwọn ní kí lẹ fẹ́ kó ṣe tẹ́lẹ̀ ṣe bọ́ ọmọ oníkíní ni mo sì dìímú láti gbà kéke àwọn àmọ́ kò sígbà tí wọ́n mọ̀ rántí gbogbo àwọn tí wọ́n bá pàṣírò wọn wọ́n bẹ láyé wọn sí láyé mọ́ dáadáa tí wọ́n bá rí mọ̀ yóò mọ̀ mú in tí ò bá dáa tí wọ́n rí kọ́ lọ́dọ̀ wọn yóò mọ̀ pé ah mo dúpẹ́ tó lọ́run là mí bí aburú lágbájá téèyàn bá ṣe ń gbà náà téèyàn ò ṣe máa ń gbà tó gbẹ́ sí yìí méjèèjì lè ó mọ̀ fi sin lọ́n padà ọlọ́run bá wa ó ní yá ayọ́ alẹ́dínà ámùnù tákù lọ́ àkónú máa sọ̀dìkín ẹ̀yin múmi ní òdodo ẹ ọlọ́run ẹ sì máa bẹ pẹ̀lú àwọn olódodo àwọn tó jẹ́ pé tọkàntọkàn ni wọ́n bẹ́ẹ̀ fi ṣe nǹkan tí wọ́n bẹ́ẹ̀ ṣe tí wọ́n pè lẹ́sìn òdodo yìí náà ni ó wúlò fẹ́ni tí ó bá fi òdodo ṣe ní tó fi léwájú lórí iṣẹ́ tó fẹ́ ṣe tó jẹ́ sẹ́ẹ̀sìn lọ́jọ́ gbẹ́dọ̀ kìyàmà hádà yàwómú yàwó fáwọn sọ́ọ̀dì kí iná sídì kò hùn lọ́jọ́ àlìkìyàmà òdodo yẹn wúlò fáwọn tó bá jẹ́ pé òdodo wọn fi lékè ojú rẹ̀ ọlọ́run bá ni wọ́n ń wá nípa kí wọ́n fẹ́ pèpè sójú ọ̀nà ọlọ́run gẹ́gẹ́ bá a ṣe rọ́dọ̀ ànábì sallallahu ta'ala alaihi wasallam ànábì súnmọ́ tí bèbè kú sallallahu alaihi wasallam wàláì ó súnmọ́ tí bèbè kú ńgbà tó dìde ní mọ́ká tọ́lọ́ sọ pé kum fa andir mọ́ báwọn èèyàn sọ̀rọ̀ wípé la ilaha illallah muhammadun rasulullah torí ò nìkan ni ẹni àkọ́kọ́ tí ó ti sẹ́ni kejì níjọ́ náà lọ wíwí tó wí gbólóhùn yẹn jáde báyìí àwọn kèfèrí ti gbọ́yé pé ọ̀tá àwọn òsà ló dé ẹsẹ̀kẹsẹ̀ ni wọ́n sì gbógun dìde mo fi sọ pé ó súnmọ́ etí bèbè kú gbà yẹn ó súnmọ́ etí bèbè kú débi wípé wọ́n wá lọ bá àbótọ́ lébi wípé yóò jogun o ojú rẹ̀ làwọn ń wò o àbótọ́ lébi náà wá ń ké sànàbí sallallahu ta'ala sọ́lá ní pé àà ó mọ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ àwọn ní ìlè ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ bàbá tó bá jẹ́ kójú ọ̀nà ẹ̀ máa gbà lọ sálíkì àmọ́ ilé ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí wọ́n bá gbóòrùn sí ọwọ́ mi ọ̀tún tí wọ́n sọ́wọ́ mi látara kí wọ́n fẹ́ mí la àlá àn àtòrókà àádàlà àmọ̀rò pé kí n fọ̀rọ̀ ilẹ̀ lán àtòrókà mo búra pé ní fi ilẹ̀ a ó àfi kó jẹ́ mi mi ló omi bọ́ lójú tó kù fún ní bàbá ó ní mo tẹ̀síwájú ìwọ ọmọ mi ọmọ ni torí bàbá ló jẹ́ fún àbútọ́ ní òsìgbà Islam tó fi kó láyé ó mì ń pé ńgbà tábùtọ́ lébì ń sọgbọ́ lóò yẹn òjíṣẹ́ ọlọ́run náà ti ń fura pé bàbá yìí náà tún fẹ́ padà tí ò ní kẹ́nìkan kan mọ́nà mádàmà fọlọ́run tó ràn síbẹ̀síbẹ̀ òjíṣẹ́ ọlọ́run padà nínú tí mo fẹ́ kí á kàkéèsí sí tẹ́ lọ bí àwọn àfa àwùjọ ilẹ̀ yorùbá ìléèrè òun ni sábàbù nùzúrù sóràtù kàfírìn sóràtù kàfírùn kí ló fà tí sóràtù ya ayúwa kò lè ya ayúwa lè káfíru délẹ̀ kí ló fà tó fi sọ̀kalẹ̀ kò sí tí wọ́n fi lọ ànábì láyé wọ́n fi obìnrin lọ pé òun gan ni kó choose wọ́n fi ìjó lórí lọ if tí ó pẹ́pẹ́ rí àṣà ni àá fi ọ́ lékè wa àmọ̀bẹ́ lábẹ́rẹ́ láwọn kèfèrí mọ́kà mọ̀làkì náà kì ń bẹ ní òtàn tíra yẹn ò lè parẹ́ àkọsílẹ̀ yẹn ò lè parẹ́ gbogbo tí wọ́n wá ń sọ yẹn òjíṣẹ́ ọlọ́run fún wọn léṣe ọ̀kan péré ó ní mọ́ọ̀bù yìí ha dá gbé mi fún kàn àwọn dépò tán ẹ gbàgbé wọn pé wọ́n gbàgbé pé lọ wọ́n láwùjọ tá a ni ọ̀rọ̀ yí padà ọ̀rọ̀ yí padà ọmọ ya wa kan náà àwọn àfa àwàjù sáwọn lọ́ọ̀ kẹ́ra wọ́n kàn sá lè gbọ́kọ̀ fún òun ò rí reason tẹ́fẹ́ gbọ́kọ̀ fún òun kódà bọ́ọ̀ bá tẹ̀ nìkan tóun ti káàkiri ṣé kìí ṣe pé wọ́n fẹ́ pa àwọn lẹ́nu mọ́ leléyìí ó fi wisdom ó fi kọ pààyàn lẹ̀ ìjọba ló fi lọ́kọ̀ kò kọ́ ní kọ àbùkù pé kó yẹ̀yẹ́ wọn ó fi wisdom kọ́ ọ́ torí pé àwọn èèyàn believe wípé ìdá akàlátìlẹ̀ bá tìnú tí kùn bá ti jẹ ìsáyàtìlẹ̀ àyìnù ojú ó tì and after that àwọn àti sọ pé pé afẹ́ lòyìn fún kàn báyìí afẹ́kẹ́ mọ́ mójútó kàn báyìí wọ́n àti kan mọ́ mọ́nítọ̀ pé ókè um, níbo mi wọ́n ń kọ́ tẹ́lẹ̀ omi òwe fún ni òun kọ́ ní òsàn tó rí pé pé mọ́ra mi kó mú kàrà ní tó bá rí ní tọ́kọ̀ọ̀kọ̀ pálígà yìí rò rárá o lìmọ́ọ̀mù mi wọ́n ń jẹ tó kọ ní tí wọ́n kọ fún tí ó kà wọ́n kọ fún ní Saudi Arabia nígbà tí ìmọ́ọ̀mù kan ọ̀fíṣíálì kìí ṣe ìmọ́ọ̀mù mọ́sálásí ńlá náà ni mọ́sálásí ànábì sallallahu ta'ala wa sallam nígbà tó ṣe kútúbà nígbà táwọn ṣíyà tán wá láti Iran tán lọ tutọ́ tán lọ sítọ́ sí Abubakar àti Umar torípé àwọn ọmọ gbé wọn ṣépè tẹ́lẹ̀tẹ́lẹ̀ nínú síra àwọn àtakọ àtiwá àti wọn àlejò ìjọba ìmáàmù ọkọ ohun tí ó kà mọ́ ń jọ náà ọmọ ìyá mi kan tímọ́tímọ́ sájọjọ́ rẹ̀ òun sì ń bẹ́ẹ̀ sájọ arábíà ìjọ náà tó já kẹ́kọ̀ọ́ tó sì wà nínú àwọn tí ń tó fẹ́ gbọ́ kútúbà ní mọ́sálásí júmọ́ mọ́síjú sọ́là ojú mọ́mù pọ́n adákùn ọlọ́run sí ní pọ́n ẹni wọ́n máa ka kútúbà wọn nínú nǹkan tí wọ́n kọ sínú ìwé tí wọ́n kọ sí ni níjọ́ náà wọ́n ní ìmọ̀ọ́mù kátọ́bà mọ̀rọ̀tẹ́jìlán wọ́n ń sọ̀rọ̀ dálẹ̀ láìwò kankan tí wọ́n kọ sọ́wọ́ mọ́ ni wọ́n sì bújọba nǹkan báyìí tọ́ nǹkan báyìí ò tọ́ ni wọ́n ń wí àmọ́ ta báwọn tó sábòkù yẹn fún sábòbákiri rọ́jà ọlọ́ọ̀tàlá àtúnmọ̀ kò sí ó ní ọdún tán lò lórí ẹ̀ kátó tún máa sí sàlá tó ń bẹ̀ padà kíjọba tó ń sáàlè mọ̀ pé àwọn gbégbèsè àwọn bá wí ẹ̀rí tó fojú hàn lélẹ̀ ẹ̀rí tó fojú hàn lélẹ̀ ìní ẹni tó fẹ́ pètè ó fi kọ́kọ́ wo rẹ̀ wò náà hálà àná ajọ́ ń lè láìwà ìlàlọ́ tẹ́pẹ́ tí n bá rí kankan bẹ́ẹ̀ mo ń bá ṣe ọlọ́run bá lọ́nu tí n bá rí nira bẹ́ẹ̀ mo ń bá ṣe ọlọ́run bá lọ́nu nígbà lọ́dún àwọn tí ò bá ti gbẹ̀mí torí gbogbo ilé ìlànà di rí o sallallahu ta'ala alaihi wasallam a ó fojú winá wallahi lazim fún 23 three years ó fojú yàtọ̀ sí ogun ojú ogun gangan ó fojú winá ìgbógun ti ní àjọ kan burúkú àwọn kèfèrí lónìí táwọn èèyàn sọ sí dáhíyà olùpèpè ìn ló kó sísú bẹ́lòmíì ló mú kí ẹlòmíì kó sísú ní tí wọ́n sọ sí wọn tí sálàkẹ́ o wọn sì fọ́ ní wọn fún fọ́tí. hádà yẹ́wọ̀n yá ń fáwọn sọ̀dì kí ìnà sídìkùn orí kéèyàn jẹ́ olódodo pẹ̀lú ọlọ́run lórí sẹ́yìn láti wà òun náà nọmba one لهم جنات تجري من تحتها الأنهار tó bá jẹ́ pé wọ́n wà bẹ́ẹ̀ wọ́n wà lùjánà khalidina fiha wọ́n ṣe gbére ń bẹ̀ khalidina fiha abada radiyallahu anhum wa radu an dhalikal fawzul azim aníbà sallallahu ta'ala sallam ọlọ́run ní kú ọkọ̀ rọ́bì àdìkẹ́ ní múdúkálà sídìkín wà àkọrẹ́jì ní mọ́kọ̀rọ́jà sídìkín gbogbo tí ìbá ṣe pátápátá kí ó mọ̀ jẹ́ pé tò dodo táàfin wojú rẹ̀ ìwọ ọlọ́run bá ni mo fi ń ṣe wọ́n yá lé mi ńlẹ̀dúnkà sùrùtọ́ náà sí ọ̀ tó sọ fún wọn pé kúlí inna salati wa nusuki salatu mi àti ẹ̀sìn mi wà máa yáàyà àti láì fún mi wà màmáàtì àti kú mi lillahi rabbil alamin ọlọ́run ni mo fi dojúkọ ọlọ́run ni mo fi dojúkọ ẹ wo ìtàn àwọn ulama àwọn júrìsì tí tàbá wò láti ìgbàwò láti orí àwọn sàhábà náà bí wọ́n sì lo ayé tí ìgbésí ayé yẹn sì fún pẹ̀pẹ̀ púpọ̀ kàtún wá kó lórí àwọn bí ẹ bá ń wo bọ́lọ́n fi ròyìn àwọn sọ̀hábà ìròrí tí ọlọ́run ṣe fún wọn nínú alukoran àbí nínú sunna anabi sallallahu alaihi sallam. tẹ wá ń wo bí wọ́n ṣe lo life pé ńgbà tọ́lọ́run yọ́nú sí wọn tó tó báyìí ìgbésí ayé ṣe wá ní wọ́n là ẹ fẹ́ lè mọ̀ ẹ fẹ́ mọ̀ rò pé bọ́wẹ́ kínní yẹn ò kò jọra wọn. ńgbà tá à ń ròyìn ọmọ àlùjànnà tẹ́bi ń gbé ṣubú táà ń ròyìn ọmọ àlùjẹ́ náà tí ebi ń gbé ṣubú iṣẹ́ kan ló ṣe tó fi báyọ̀ ní ọlọ́run bàtí bùkọ́sì ọ̀rọ̀ ẹ̀sìn òun kò dá lórí pé torí ẹ̀ máa fi wá rí jẹ yóò fi wá rọ̀ sọ̀mù táwọn yẹn máa rò ní ìran yorùbá ń bí tí wọ́n máa wá tèrè ògún fọlọ́run pé ọlọ́run mo sì sìn ọ́ kí lọ tún fẹ́ kí n ṣe ebi ń gbọ́ ọmọ àlùjẹ́ náà kọ̀ǹfàmù ọmọ àlùjẹ́ náà ebi ń gbé ṣubú tó fi dórí ànábì sallallahu ọmọ àlùjànnà wọ́n ní kí lọ́ọ̀bì ṣe sọ̀dák nígbà tó fẹ́ márì onímọ̀ indi ṣe mi ò ní nǹkan kan wọ́n ní nǹkan báyìí kọ́ ní mi ò ní yẹn náà nǹkan báyìí kọ́ kò sí yẹn náà ànábì ní sallallahu alaihi wasallam zawajitukaha bima ma'aka minal Qur'an so mo sóra báyìí ọmọ nǹkan kan náà al bẹ́ẹ̀ ni mo sọ́ di ìyàwó rẹ̀ kọ̀ọ̀kọ̀ níbi koran tó ọmọ yẹn kọ̀ọ̀kọ̀ kò ní dúkìá ayé kankan tí ó fi ṣe sọ̀dáàkì èyí sí ọmọ àlùjọ náà sì ni Amar àtàwọn ará ilé wọn ṣé Amar kọ́ ni wọ́n sin táṣọ òbò lórí tó òbò lẹ́sẹ̀ náà tí aṣọ òbò lórí tí wọ́n aṣọ òkúṣẹ́ kò borí ẹ̀ tí èmi bá ti ṣe mistake káwọn tí ń bọ́ mi náà mọ́ correct mi tí aṣọ òbò lórí nígbà tí wọ́n fàṣẹsẹ̀ torí aṣọ kan náà ló ní láyé aṣọ òsì tún bò lẹ́sẹ̀ nígbà tí wọ́n fà síbi orí ẹ rí i pé gbogbo nǹkan yóò máa dàbí ìgbà tó jẹ́ pé wọ́n hun wàláì reality ni ọmọ àlùjọ náà nìyẹn musabu ọmọ musabu bóyá musabu ọmọ òmìnira àmọ́rò ni ọlọ́run ànábì ń bá wọn pàdé tó ti ń jẹ wọ́n yà tó ń sọ pé sobran ala yaasi ẹ̀yin ara lè yaasi ẹ̀sẹ̀ sùúrù iná màrídà kún ìjànà ẹ bá lùjánà ọlọ́ọ̀bá pàdé ẹ wọ̀bẹ̀ ẹ sáṣe sùúrù fún nira tẹ́ ń rí gbogbo àti mò ń sọ̀rọ̀ wọn yìí tí mò ń sọ̀rọ̀ wọn yìí ń sì náà tí wọ́n tó bọ́ sí tẹ́yìn òun bá ti sínú sùdì kíìn kò lè jọ ọmọ àlùjọ náà ọmọ àlùjọ náà gbogbo àwọn tí mò ń dákọ̀ yìí wọ́n sì rí nira ayé síbẹ̀síbẹ̀ kódà ẹ̀rí kan jẹ́ ká mọ̀ wípé àwọn tó ṣáájú yín tọ́jú sí ọlọ́run fi ń tu àwọn sàábé nínú wọ́n mọ̀ ń gbé ayùn lẹ́lòmíì láàrin orí tí wọ́n rẹ̀ délẹ̀ máa rọ́dà ń dálé kàndéènì wọn mọ̀ tó dẹ̀ sọ pé àwọn òsín lọ́mọ kí wọ́n gbé ayùn léèyàn láàrin ní ẹwọ rẹ́gírẹ́gì kí wọ́n gbé lé orí èèyàn láàrin kí wọ́n dẹ̀rẹ̀ délẹ̀ láàyè àwọn tó kù sọ pé ah àti gbọ́ àti gbọ́ níta ewúyà àsemọ́ àsemọ́ àsìnlọ́mọ́ ó ní wọn mọ̀ sọ bẹ́ẹ̀ wà wọ́n mìíràn sì dì kí ó yẹ ká fi kàn kún ẹlẹ́ẹ̀kejì asọ́bùrù asọ́bùrù ó wà nínú iṣẹ́ tí olùpẹ̀pẹ̀ sójú ọ̀nà ọlọ́run mú dání tí ò bá sí kò lè rí sẹ́yìn ṣe àwọn nǹkan tó ní nǹkan ṣe pẹ̀lú sẹ́yìn direct ní tàǹsọ yìí o nígbà tó ti wá ìmọ̀ lọ tó ti nímọ̀ tí yóò fi pèpè àwọn nǹkan tó ní nǹkan ṣe sí ibi iṣẹ́ materials tí ó lò wàá wà mí ń fòrú dùn Islam sọ́bùrù ń bẹ ní ọ̀ràn ẹ̀sìn Islam ó sì jẹ́ ìlàjì iman ó spread sínú Quran láti bẹ̀rẹ̀ dópin láti bẹ̀rẹ̀ Quran dópin alukuran ọlọ́run máa ń sọ̀rọ̀ ìbádà míì láàyè kan àbáyè méjì àbí mẹ́ta but sùúrù from the beginning to the end lẹ́tì máa bá pàdé. wàsàínú bí sọ́bírí wá sọ́lá ọ̀kan nìyẹn ẹ wá ràn lọ́wọ́ ẹ wá àánú níbi kẹ́ ẹ máa ṣe faradà kẹ́ ẹ sì máa ṣe sọ́lá ọlọ́run papọ̀ mbẹ̀m àtàwọn àyè míì fọ́sùbírù máa ṣe sùúrù ọlọ́run dojú ọ̀rọ̀ kànábì sallallahu alayhi wa sallam kama sabara ulul azmi minar rusul gẹ́gẹ́ báwọn ànábì kan tó ṣáájú rẹ̀ wọ́n jẹ́ márùn-ún ànábì Ibrahim ànábì Musa ànábì Isa ànábì Muhammad sallallahu alayhi wa sallam àtẹnìkan tó sì karùn-ún ànábì Nuh alayhi salatu wa salam àwọn ulul azmi ìwọ́n ó ṣe sùúrù ni ó ṣe sùúrù wàlátà sáájé làhùn má pé ti gbà má wọn ti gbà tún wo method tún wo ọ̀nà míì áyà míì wallahu yuhibbu sabirin ọlọ́run máa nífẹ̀ẹ́ àwọn o tí sùúrù bá tán ọlọ́run nífẹ̀ẹ́ mọ́nu because àmọ́ gbàgbọ́ yìí ń ta fẹ́ bí sùúrù bá fi ń bẹ lójú ọ̀nà tọ́lọ́n lóòótọ́ tí èsì sùúrù àgọ̀ irú sùúrù tọ́lọ́n fún ànábì sallallahu alaihi wasallam tí kì í fi defend personality rẹ̀ tó pẹ́ sìn ọlọ́run lójú ẹ̀ mọ́ gbóná ní mọ́ pọ́n sí lóhun ẹ̀ sì máa ń le sí wallahu yuhibbu sabirin nínú àyà mi inna Allaha ma'a sabirin ẹ wo construction ọ̀rọ̀ sùúrù náà ni but ó ń wá lẹ́yìn different construction ó lò báyìí ó lò báyìí ó lò ní ọ̀nà báyìí ó tún lò iná lọ́wọ́ máa sọ̀bìrì ọlọ́run bẹ pẹ̀lú onísùúrù ẹ̀rùn pé yorùbá náà mọ́ sọ yẹn wọ́n píkì eléyìn ọlọ́run kúkú ń bẹ pẹ̀lú onísùúrù ọ̀nà kan nínú ọ̀nà tí sùúrù gbà wá ni yorùbá fi ń sọ̀rọ̀ yẹn nínú ẹ̀ wà ìyìn tàfùdèrò kọ́yìrò lẹ́kùn tí ẹ bá mọ̀ sí sùúrù ìbẹ̀mọ̀ ìbẹ̀mọ̀ lórí wà nínú rẹ̀ innama yuwaffa sabiruna ajrahum bighayri hisab ọlọ́run ó pé èrè ìjẹ onísùúrù fún wọn tí ó wọ̀n kún tí ó kún ju báwọn gan ṣe lérò lọ bighayri hisab lọ́nà míì inna fi dhalika la ayatin likulli sabbarin shakur ìta sọ̀kalẹ̀ yìí rẹ́rẹ́rẹ́ yìí tá a sọ̀kún inú ọ̀rọ̀ àtàwọn àlàyé yìí ó máa ń jẹ́ pé àmì ìyanu àmì àrídájú máa ń bẹ́ńbẹ̀ gbogbo onísùúrù tí wọ́n máa dúpẹ́ fọ́lọ́run bákan náà yóò wà lè jẹ́nà tààrà sùúrù sálámù ní àlẹ́ikùn bí máa sọ bá ọmọ jẹ́ tí torí fani ima ókú bá ibi tọrọ yìí to tó já to tó jẹ́ lè kẹhùn lọ́la sùúrù yẹn á ó mọ̀ dáa pọ̀ mọ́ dà láàrẹ̀ nínú àyà mi wàjà alinahum àìmọ̀tàn yahduna bi amrina lamma sabaru àsìwọ́n lásáájú àìmọ̀ kìí ṣe gbogbo àìmọ̀ kìí ṣe gbogbo àìmọ̀ lẹ́ni rẹ̀ àmọ́ àwọn tó bá ti sùúrù ẹni rẹ̀ ni wọ́n ọlọ́run tún lo gbólóhùn àyímọ̀ inú ààyè mí nínú ayọ̀ Quran tó jẹ́ mọ̀ pé àyímọ̀ burúkú ni wọ́n àwọn aṣáájú ẹ̀sìn àwọn aṣáájú àwọn èèyàn àmọ́ láàyè sùúrù ẹnìrìn ni wọ́n wájẹ́ alínàhùn àìmá a fi wọ́n láwọn imam yahduna bi amrina Allahu akbar kí gbogbo imam lọ káyà yóò yahduna bi amrina yahduna bi in bá wí fún wọn ni wọ́n fi mọ̀nà kìí sì fẹ́nu lánàá sọ́bàrù nígbà tí wọ́n ṣe sùúrù wàkánú pọ̀ bẹ́ẹ̀ nínú a ń sì ní bùkátà sí àsọ́bùrù bìlá wàlìlá àsọ́bùrù kí a ṣe sùúrù nítorí ọlọ́run ká pẹ̀lú ọlọ́run pító àánú ọlọ́run bọ̀ àánú ọlọ́run ọ̀kan náà àwọn bóyá bí náà bá ọ̀sọ́jà lọ́ọ̀tà rà nínú ti lo àṣà àṣà o ó súnmọ́ o ó fẹ́ oníkẹ́gbàgbó ti dé ìbá ó ti tẹ̀lẹ̀ náà anyị àsáàrọ̀ bukun ayò káfíra ánkùn sẹ́ yà àtẹ̀kùn ọlọ́wọ́n tẹ́ bá ti sùúrù ọlọ́wọ́n àìsẹ̀ yìí dànù ìgbà pọ́lọ̀ ti sànú yìí lẹ̀ èpè tó tó ya tọ́lọ́run ṣe báyìí ọlọ́run ti promise nínú ma wà tó yẹn ọlọ́run ló bá ṣe sùúrù ọlọ́run lè ṣe sùúrù fún torí pé wọ́n fọwọ́ gún ọmú wọ́n tọ́ ọ̀rọ̀ ẹlẹ́nu wọ́n fọmọ lọ́àbí rẹ̀ ya àmì tí òjò rẹ̀ á sì torí ọ̀tọ̀ ọlọ́run ni àníbi sallallahu ta'ala sallam kẹfẹ́rí kan ju ìfun ẹran tí ń rùn sí la bí ò bá rùn kọ́ èwo ìfun ẹran tí ò rùn nígbà tí wọ́n bá ti yọ́kò nínú ẹran ànábi sì wà ní sùjúdù ó sì wà lórí forí kanlẹ̀ Fatima tó bintu Rasul sallallahu ta'ala sallam ó di Allahu ta'ala ní ha olólọ ká ìfọ̀nrán kó lórí bàbá rẹ̀ tó jẹ́ ànábì ọlọ́run èèyàn ti fún ànábì lọ́rùn ní gbangba àtàrí láti pé wọ́n ń jà kí ló fà á kí ló dé kò sí gbà Islam ó ní àfúnà àfúnà mi gbogbo èèyàn kò sì fi ìgbà sílámù kò ní ìpinnu owó yẹn o bó ti gbà sílámù gan kò ní ìpinnu ẹ̀sẹ̀ṣẹ̀ àdébí pé kó wá lọ fún òjìṣẹ́ ọlọ́run lọ́rùn yàgbẹ́ tó bá ti gbà sílámù lè máa rò pé bá wọn pín kankan wọn fún ni ànábì ní ẹ̀fún ní nǹkan wọ́n sì ń ròyìn bó ṣe fún lọ́rùn wọn ní ojú aṣọ hàn lọ́rùn ànádì sallallahu ta'ala alaihi wasallam kò sọ pé kán lọ yọ orí ẹ̀dànù a ní bùkátà sí torí pé sùúrù ò gbọ́dọ̀ tán tí ẹ̀ka máa sọ pé mo ti ṣe sùúrù pàápàá jùlọ lójú ọ̀nà dá wà mo ti ṣe sùúrù mo ti ṣe sùúrù ọ̀rọ̀ àwọn èèyàn yóò gbà bẹ́ẹ̀ ni èèyàn yà padà wà sí ni o lọ́yà dára wọn ẹwà jọ wà kò àbí ṣé wọ́n tó fọ̀ èèyàn lọ́tún wọn sọ pé wà àyè ẹmẹ́ wá sí sọ́lá àárín masjid ẹ

pé agbọ́lọ́ngbọ́ wà ń láàyò tànú kẹmọ́ rí fìtínà ikọ̀ lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ànábì ọlọ́run rí fìtínà inú jẹ́ bẹ̀rẹ̀ látòrí ẹ̀ alákọ́dí fatánà lẹ́dí nàmí ohun kọ́bílì yìí a sì jẹ́ káwọn tó ṣáájú yín tí wọ́n jọ máa náà rí fìtínà fàlàyé lẹ́dí ìnà wọn ma kana Allahu liyadara lil mu'minin inú àyà mi ọlọ́run náà ò ní sẹ́ múmìnì kù àlámọ́ antum àlè kẹ́kàn máa sọ pé múmìnì ni wá mùsùlùmí ni wá àti aya ní ìzálẹ̀ kọ̀bí tàmínà tọ́ ìyebè títí tó fi yọ ìdọ̀tí kò nínú mímọ́. amhasibitum an tadkhulul janna sẹ́sìn òkú ẹfẹ́ wà lùjẹ́ náà wà lámà yá ti kún mọ́ta àlẹ́dínà kálọ̀ mi kọ́bìlì fún àpèjúwe àwọn tó ṣáájú yín a sì ti júwe wọn fún yín màsá ti homo libasa ara ni wọn wọn dọrọ wọn àríjẹ wàzólizelu lásìgbò bá wọn àtà yàkó làrọ̀sọ̀lù wà lẹ́dínà àmànù máa hu mọ́ta nasọ́rọ̀ lọ mọ̀tàn rẹ̀ ọlọ́ wádìí bó ti jẹ́ mọ̀tánásù bí mọ̀tánásù láti bó ti jẹ́ mọ̀tánásù lọ àlà ìnà nọ́sọ̀rọ̀ lọ ìkọ̀rí àrẹ̀sí ọlọ́wọ̀n bá ó ti súnmọ́ o bàbá ní ká tó mọ̀ sọ́lọ̀ àmọ̀ sọ́lọ̀ ń gbà mí pẹ̀lú ògo ọlọ́run ó lè mọ́ jẹ́ lórí fọ́nrán tàbí sọ̀rọ̀ yìí sùúrù ọjọ́ kan nínú ẹ̀ tàbí sẹ́lẹ̀ kejì èyí tó tún dàbí irú ẹ̀ òní ká ká mọ̀ kẹ́ wọn á mọ̀ sọ̀yàn náà lẹ́yìn gbà míì ká mọ̀ fà wọ́n mọ́ra ká mọ̀ tù wọ́n lójú ànábì ṣe bẹ́ẹ̀ jù wá lọ sallallahu ta'ala sallam subhanakallahumma hamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk